واعلموا عباد الله أن النبي صلى الله عليه وسلم الذي أرسله الله سبحانه وتعالى إلينا رحمة للعالم الذي أرسله الله سبحانه وتعالى رحمة للعالمين قد بلغ الرسالة وأدى الأمانة ودرسنا على محجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالق وهذا هو شهادة الصحابة رضوان الله عليهم لأن النبي صلى الله عليه وسلم لم يترك خيرا إلا وقد دلهم إليه ولم يعلم شرا إلا وقد حذر الصحابة رضوان الله عليهم من ذلك واعلموا عباد الله أن البطالين من أهل البدع وأهل الزيغ والذين ليس لهم في الإسلام نصيب قد أساءوا للإسلام صنعا بابتداع الاحتفال بالمولد النبوي في هذا الدين الشريف ابتدعوا ذلك زورا وكذبا وبهتانا وظلما لأن النبي صلى الله عليه وسلم عاش بين أصحابه رضوان الله عليهم ولم يحتفل بعيد ميلاده والصحابة رضوان الله عليهم جاءوا من بعد النبي والذين جاءوا من بعد النبي صلى الله عليه وسلم لم يعرفوا شيئا يقال له المولد النبوي حتى جاء البطالون من آل البدع والمشعوذون والمشعوذون الذين الأكالون يعني بجمع الناس بجمع الأموال من الناس ابتدوا هذه البدعة الشنيعة وأضافوها إلى الإسلام وها نحن اليوم نعيش بين قوم يأتون بشبه من الآيات والأحاديث عن النبي صلى الله عليه وسلم الآيات من القرآن والأحاديث الصحيحة ويتعلقون بها ويحتجون بها على جواز الاحتفال بالمولد النبوي جهلا وظلما منهم من لم يعرف ومنهم من عرف ولكن ظلم نفسه وظلم العوام ومن تلك الآيات التي يشهدون بها على جواز الاحتفال بالمولد النبوي الآية الآيتان اللتان في سورة يونس حيث قال الله سبحانه وتعالى يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون فسروا هاتين الآيتين بأن الماء المراد منهما جواز الاحتفال بالمولد النبوي مع أن هذه الآية وغيرها نزلت في حياة النبي صلى الله عليه وسلم ولم يفسر النبي صلى الله عليه وسلم لأصحابه هذا التفسير الباطل ولم يفهموا ولم يفهم الصحابة رضوان الله عليهم هذا الفهم الفاسد لكن أهل البدع جاءوا من بعد هؤلاء وقالوا بأن هذه الآية يدل على ذلك وقد جاء المفسرون من الصحابة رضوان الله عليهم ومن جاءوا بعدهم من التابعين ومن بعدهم من العلماء من السلف الصالح فسروا هذه الآية ولم يذكروا آه، شيئا عن الاحتفال بالمولد النبوي في هذه الآية ومن أين أتوا بهذا الفهم إنما أتوا بهذا الفهم السيء من الشيطان وكذلك هم يحتجون بما صح عن النبي صلى الله عليه وسلم من صيامه ليوم الاثنين ولما جاءه أعرابي وسأل النبي النبي صلى الله عليه وسلم عن صوم يوم الاثنين وقال صلى الله عليه وسلم ذلك يوم ولدت فيه ذلك يوم ولدت فيه وفي رواية أخرى أن عائشة رضي الله عنها قالت كان النبي صلى الله عليه وسلم يتحرى صيام صيام يوم الاثنين والخميس هذا من رواية من حديث عائشة رضي الله عنها وكذلك من حديث أسامة بن زيد رضي الله عنه أنه رأى النبي صلى الله عليه وسلم يصوم يوم الاثنين ويوم الخميس وسأله عن ذلك وقال له النبي صلى الله عليه وسلم أجابه النبي صلى الله عليه وسلم بما يختلف عن إجابته لذلك الأعرابي ماذا قال النبي صلى الله عليه وسلم لأسامة قال له النبي صلى الله عليه وسلم إن الأعمال تعرض يوم يوم الاثنين والحميد وإني أحب أن يرفع عملي وأنا صائم وهذا ما أجاب به النبي صلى الله عليه وسلم آل أسامة آه، بن زيد رضي الله عنه وأين الدليل في هذا على جواز الاحتفال بالمولد النبوي ومن شبهاتهم آه، وهو شبهات يعني مضحكة جدا أو أنهم قالوا بأن النبي صلى الله عليه وسلم كان مشغولا في حياته كان مشغولا في حياته كان يعاني يعني من من آه، آه، كان كان يعاني يعني من من آه، أعباء الدعوة إلى الله سبحانه وتعالى ولذلك لم يحتفل بمولد نفسه وقال بأن بأن أبا بكر بعد النبي صلى الله عليه وسلم هو أيضا اشتغل بالحروب ولذلك لم يحتفل بعيد ميلاد النبي صلى الله عليه وسلم وهم آه، هم الآن يعني غير مشغولين ولأجل ذلك أحدثوا هذه البدعة في الدين وهذا يعني اتهام للنبي صلى الله عليه وسلم بعدم إبلاغ رسالة لعدم تبليغ الرسالة مع أن الله سبحانه وتعالى قد شهد للنبي صلى الله عليه وسلم أنه قد بلغ رسالة يا أيها الرسول بلغ ما أنزل إليك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس وإذا قلنا بأن هناك عبادة لم يجري النبي صلى الله عليه وسلم يعني الفرصة ليقوم بتلك بتلك العبادة في حياته ثم قمنا بتلك العبادة بعد وفاته فهذا يعني اتهام للنبي صلى الله عليه وسلم بالخيانة وبكتمان الرسالة ولذلك قال الإمام مالك رحمه الله من ابتدع في الإسلام من ابتدع في الإسلام بدعة يراها أنها حسنة فقد فقد ظن أن النبي صلى الله عليه وسلم خان الرسالة هذا يعني مفهوم كلام الإمام مالك رضي الله عنه وعلم بأن الإسلام قد تم قد تم وأن نعمة الله سبحانه وتعالى قد اكتملت علينا بوفاة النبي صلى الله عليه وسلم ولذلك لم يحتفلوا بعيد ميلاد النبي صلى الله عليه وسلم واعلموا عباد الله أن الأعياد في الإسلام معلومة ومحصورة في ثلاث في ثلاثة آه، العيد الأسبوعي وذلك آه، يوم الجمعة الذي نحن فيه لأنه ثبت عن النبي صلى الله عليه وسلم أنه يعني آه، ذكر بأن يعني يوم الجمعة يعني يوم عيد لنا وكذلك العيد الأضحى عيد الأضحى وعيد الفطر وهذا وارد في حديث النبي صلى الله عليه وسلم أيضا حيث وجد الناس في المدينة يختصون بعد يخصون بعض الأيام بالاحتفال ويعني يفرحون في تلك الأيام وقال لهم النبي صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بما هو خير منهما عيد الفطر وعيد الأضحى وهذا يدل على أن النبي صلى الله عليه وسلم قد بين لنا أيام سرورنا وأيام فرحنا وأيام عيدنا قبل وفاته صلى الله عليه وسلم ومحاولات المبتدعين لإهداف يعني عيد آخر هذا يعني يحتاج إلى دليل واضح صريح أدعو الله سبحانه وتعالى أترى الكاتب فما سواجه النبي صلى الله عليه وسلم عليكم كي الله سبحانه وتعالى كي لو باقوا بما سابع النبي أتوبانوا له إلى النبي صلى الله عليه وسلم في إلى القيامة أيرسي الله سبحانه وتعالى أجعل lọ لا مداجو lámàdájú أرى الله سبحانه وتعالى èyí tí ń ṣe alukur'an òun náà ni ọ̀rọ̀ tá a máa sì síwájú gbogbo ọ̀rọ̀ òun náà ni ọ̀rọ̀ tí a bá ti gbọ́ sáà tún gbọ́dọ̀ máa retí pé kí ni lágbájá tún wá wí lẹ́yìn bàtà bá ti gbọ́rọ̀ Allah subhanahu wa ta'ala káàsì lọ lè máa ipé ìlànà nabi sallallahu dépò pé a tún wá rí ìlànà kan tí ó tún wá ju ìlànà Ànábì sallallahu alaihi wasallam lọ táwa lọ lè mọ̀ wípé àdádálẹ̀ nínú ẹ̀sìn gbogbo ń tàbá ti pè níjọsìn tàbá fi ń wá ojú rí Allah subhanahu wa ta'ala tàwá rí pé Ànábì sallallahu alaihi wasallam Ànábì òfin rẹ̀ jọsìn tàlọ lè mọ̀ wípé àdádálẹ̀ ni wọ́n pẹ̀rú nǹkan báyìí wo tí bá ti jẹ́ àdádálẹ̀ ẹ̀yà rúsí Allah ẹ jẹ́ ká bẹ̀rù Allah subhanahu wa ta'ala wọ́n ṣe ká bẹ̀rù rẹ̀ gẹ́gẹ́ bó ṣe pàwàlá sẹ nínú al-Qur'an kálọ̀ lè mọ̀ ìpé ìpáyà Allah subhanahu wa ta'ala túláàsì ní fọ́kùnrin túláàsì ní fóbìnrin túláàsì ní fọ́mọ kékeré kọ́lá túláàsì ní fún àgbàlagbà ká bẹ̀rù Allah subhanahu wa ta'ala pẹ̀lú pé ká máa ṣe tó pàwàlá sẹ láti ṣe ká sì jìnà sí àwọn nǹkan tọ́lọ́wọ́ bá àlékẹ́ ọlá tó pàwàlá sẹ pé nínú ẹ̀sìn wa inú ń tá gbọ́dọ̀ mọ̀ inú kúta gbọ́dọ̀ di sọ́kàn èwo náà ní kí ànábì sallallahu alaihi wasallam ànábì jíṣẹ́ fún wa iṣẹ́ tí Allah subhanahu wa ta'ala fi rán ànábì agbọ́dọ̀ gbà yí pé ànábì sallallahu alaihi wasallam ballaga risala ànábì ti iṣẹ́ tọ́lọ̀ ọba àríkẹ́ọlá tó fi rán ànábì sallallahu alaihi wasallam ànábì fi jíṣẹ́ fún wa ànábì ó fi kankan pamọ́ bẹ́ẹ̀ nínú àwọn nǹkan tàbí ma ipé anábi sallallahu alaihi wasallam kò fi nǹkan kan kọ́dọ̀ àwọn nǹkan ní ìbẹ̀ tó jẹ́ pé yóò tàbá ànábì sallallahu alaihi wasallam nínú tọ́lọ̀ ọba àlékẹ́ ọlá fi rán ànábì ó sì fi jíṣẹ́ fún fáwọn àlúmà rẹ̀ ó sì tàbá ànábì sallallahu alaihi wasallam inú ẹ̀ òun náà ni ọlọ́wọ́ alìkẹ́lá sọ náà al-Qur'an ni pé abasa wa tawalla an ja'ahu al-a'ma tàbálọ̀wọ́ ayà yìí àmọ́ ànábì sallallahu alaihi wasallam ànábì dájú kọ àwọn tí wọ́n jẹ́ àwọn ògbóǹtarì nínú àwọn kèfèrí nílùú mọ́kà nígbà wọn àwọn ànábì ń bá sọ̀rọ̀ pé kí wọ́n sá gbà tó jẹ́ pé ànábì ń wo pé nígbà tí wọ́n tán gba islam ìrànlọ́wọ́ ńláńlá ní ó jẹ́ gbogbo àwọn èèyàn láti gba islam pé eh Abu Jali ó bẹ̀ ti di mùsùlùmí eh Abu Talib ó bẹ̀ ti di mùsùlùmí ànábì wá fèsì wọn eh ànábì wá gún rí kúrò lọ́dọ̀ arákùnrin tá à ń sọ ìtòhùn jíjẹ́ mùsùlùmí ọlọ́run bá lè kí ọlá wá torí ẹ̀ sọ ayat ó kalẹ̀ ọlọ́ọ̀bà àríkẹ́ lọ́wọ́ sọ fún ànábì pé abasa wọ̀tawàlá pé ànábì fajúro wọ̀tawàlá ànábì ti gbójú lẹ́yìn àjá ahùl àmà nígbà tí a bọ́ abdullahi umi maktum afọ́jú tó wá bá ànábì sallallahu alaihi wasallam wà máa yìí kala allahu ya zaka ọlọ́wọ́ wọn sọ fún ànábì pé bó kí ló fi ẹ́ eh? so ọlọ́ọ̀bà àríkẹ́ wá sọ àwọn ọ̀rọ̀ yìí léra wọn fún ànábì sallallahu alaihi wasallam èyí tí ìbá ṣe pé ànábì sallallahu alaihi wasallam ànábì jíṣẹ́ pé fún wa ẹ̀yìn tí wọ́n bá kọ lẹ́tà fún ọ tó jẹ́ pé wọ́n náà ni wọ́n bá wí sínú lẹ́tà ẹ̀yìn tó sì ní kápá tí èsì pẹ́nìkan kárí ńgbà tí wọ́n kọ́ tí ó ti ní ya òní ti sọ́nù àbó ti ní parun tó ẹkọ́ tó yọ kó ń bẹ̀ pé á ah, eléyìí yóò tàbùkù bá mi ànábì sallallahu alaihi wasallam ànábì jíṣẹ́

tó jẹ́ pé àwọn tí wọ́n bẹ ní mọ́ka ń gbà ń àwọn èèyàn sàǹkòsàǹkò àwọn èèyàn ńláńlá tó jẹ́ pé gbogbo ayé ló bẹ̀rù wọn lásìkò àti tí wọ́n lọ ayé láwọn kò rẹ́yìí tó jẹ́ pé gbogbo àwọn ìlú káàkiri wọ́n bẹ̀rù wọn àwọn wọ̀nyí àwọn ànábì sallallahu alaihi wasallam kọ́kọ́ pé tó sì dájú rìtálà kọ wọn ànábì wá jíṣẹ́ fún wọn tó ń ti bí wọ́n ṣe wá di pé ìkànnù wọn Abu Lahab ó tẹ́ pẹ̀lá ànábì sallallahu alaihi wasallam látàrápá ànábì jíṣẹ́ fún wọn eléyìí ò mú ànábì kó tún mọ́ jíṣẹ́ mìíràn nígbàtọ́lọ̀ ọba àríkẹ́ ọlá fi ràn so àwa mùsùlùmí òdodo a gbọ́dọ̀ gbà nínú ọkàn wa ó gbọ́dọ̀ rinlẹ̀ ike ànábì sallallahu alaihi wasallam ballaga risala ànábì jíṣẹ́ fún wa wa addal amana ànábì sì fi amana trọ́ọ̀tì tí ọlọ́wọ́ bá alikẹ́ ọlá tó gbélé lọ́wọ́ ike gbogbo fún wa òun náà ni al-islam min alifihi ilaya ihi islam látò kédélẹ̀ òun náà làmọ́nà tọ́lọ́wọ́ bá alikẹ́ ọlá gbé fún ànábì ànábì sì fi islam yìí ànábì fi jíṣẹ́ fún wa ẹ̀wọ̀ tàrọ́kẹ́ àná alá mahajjatin bayda ànábì sallallahu alaihi wasallam wá kú anábì wá fi wá kalẹ̀ sójú ọ̀nà tó funfun kìíní ni ojú ọ̀nà tó mẹ́lẹ̀ ojú ọ̀nà tí ó sókùnkùn bẹ́ tó jẹ́ pé lẹ́yìnlò ha kànà ha rí ha òru rẹ̀ àtọ̀sán rẹ̀ bákankan gidi ìsìláàmù tó lálàáfíà ìsìláàmù tó jọta nẹ́bí àtàwọn sàábé rẹ̀ ìsìláàmù wọn èé ní zọ́ọ̀yì rí pé ní bá ti ni ẹ kìíní ọ̀rọ̀ ọnú ni kìíní ọ̀rọ̀ ìtaní kìí ṣe ìsìláàmù tánàbí mú wá nítorí pé ìsìláàmù tánàbí mú wá òun làwọn sàábẹ́ ròyìn fún wa pé lẹ́yìnlú ha kànà ha rí ha àtọ̀sán rẹ̀ àtorú rẹ̀ bákan kaná lórí kò sọ́rọ̀ nulé kò sọ́rọ̀ ta kò sọ́rọ̀ pé nínú islam islam tọ́lọ̀ ọba àlekẹ́ ọlá mú wáfà nẹ́bì islam tánẹ́bì ó ma jíṣẹ́ táwọn ọmọ kéékèèké àwọn abdullahi ibn abbas wọ́n bẹ́ ń jòkó wọ́n gbọ́n tí wọ́n wí àwọn alhassan wal hussein wọ́n gbọ́n tán wí anábì ò ní sọ pé ayé káwọn ọmọ yóò jáde náà wọn ò sí gbọ́dọ̀ kìí sí tàbá ti rí islam tán sọ pé ẹ má sì kọ́ àwọn ọmọ lákìídà nísìn ẹjọ́ kan ti pé wọ́n dàgbà náà kò lè tí ìyé wọn yóò dọ́pọlọ wọn rú ẹmọ̀ pé islam ànábì kan ní tí ò dọ́pọlọ àwọn abdullahi ibn abbas rú àwọn alhassan alhussein gbogbo wọn ṣe kéré tí ìsìtá islam fún wọn òun ni ọmọ kéèkéé rú láwùjọ ti wa so anábì sallallahu alaihi wasallam agbọ́dọ̀ láti sọ́kàn ike anábì jíṣẹ́ fún wa anábì fi wálẹ̀ sójú ọ̀nà kan tó jẹ́ pé ojú ọ̀nà tó funfun kíní ní ojú ọ̀nà tó mọ́lẹ̀ ni la yazigu anha illa halik kò wá zẹ́ni tí ó gbẹ́sẹ̀ kó lórí ojú ọ̀nà tá à ń sọ yìí tá ànábì fi wá kalẹ̀ sí illa halik àyàfi ẹni tí ó bá parun lókù èèyàn ní gbẹ́sẹ̀ kó lójú ọ̀nà tánàbí ìlàkalẹ̀ pẹ̀lú fáwọn sábẹ́ lórí ẹ̀ illa halak àyàfi kúrò ẹni bẹ́ẹ̀ kó parun èyí ń kúrò lójú ọ̀nà àwọn tàbí ànẹ́bì kó wá sí kó wá tààtàrà rẹ̀ kó wá rápálá kó wá lóhun tó gbọ́nà ẹ̀yìn kan òun wà lìjẹ́ náà àbóhun gbọ́nà ẹ̀yìn kan orí ọ̀nà Allah subhanahu wa ta'ala kò sí ọ̀nà tó lè gbé gbà ọlọ́ọ̀bá alikẹ́ọlá ọlọ́ọ̀bá alikẹ́ọlá ní wọ̀má yóò ṣáàkiri rọ̀sùl min bá di máa tàbí yana lahul huda wà yà tẹ́bẹ̀ gẹ́rọ tàbí ilil mu'minin nuwallihi máa tawalla wà nusrihi jahannam ẹwùn tọ́lọ́ọ̀bá alikẹ́ọlá tó náà lóòó ṣe wọ̀má yìí ẹ̀sìn ó mẹ́sìn wá fún wa ìwọ ní ara ń tánàbì ṣe òun yíwò tí pé tó wọ́sẹ̀ mú tí ẹwà wọ̀yẹ̀ tẹ́bí bẹ́ẹ̀rọ̀ tẹ́bí lil mu'minin ó wá ń tẹ̀lé ojú ọ̀nà tí àtọ̀ tójú ọ̀nà àwọn mùmìnì ẹ̀mọ́ni humul mu'minin fi dhalika alwaqt àwọn owó ni mùmìnì tọ́lọ̀ bá àríkẹ́ láti láti náà àwọn náà

yapa àwọn sàbí ànábì gbogbo àwọn nǹkan táwọn máa fi ń ṣeré láwùjọ wa wa tahsabunahu hayyinan wa huwa inda Allahi azim àwọn máa rò pé kékeré ni lọ́dọ̀ wa nǹkan ṣe mòlídì tí a lọ́wà ń bẹ̀ tẹ́lá kan fi ń ṣe àkàn fi ń fi ìfẹ́ hàn sáà sallallahu alaihi wasallam wá sí fún aláyé náà ni kí wá ló wà ń bẹ̀ nǹkan tó sì wà ń bẹ̀ lágbára kí ni nǹkan tó wà ń bẹ̀ náà ni pé tánàbì sallallahu alaihi sallallahu alaihi wasallam ó tó kú àìwá sí ànẹ́bì tẹ́sí ni gbàtà bá lẹ́sìn ni àìṣẹ́ àwọn sàábẹ̀ ìdúwàlù láyé aléhìm tẹ́sí àwọn sàábẹ̀ òpé ni torí pé kò tí mò lídì inú fáìlì àwọn sàábẹ̀ ànẹ́bì kò tí mò lídì inú fáìlì àwọn tó tẹ̀lé àwọn sàábẹ̀ ànẹ́bì a sì ní àwọn ni wọ́n gbáwájú wa pẹ̀lú dáadáa a ní àwọn ni wọ́n sí lọ́hùn jù wá lọ àwọn ni wọ́n sáwájú wa déwájú Allah subhanahu wa ta'ala tá a bá wá sọ pé mòlídì bẹnu ẹ̀sìn kò wá sínú tẹ́ dáadáa sí wọn bóò ní tẹ́ wọ́n ti wá pé táàfì wa máa ṣe kíni táàfì wa máa la jẹ́rìí ìtí ànábì sallallahu alaihi wasallam ànábì jíjẹ́ pé fún wa ẹ̀yọ́ sí Allah subhanahu wa ta'ala ẹjí ká lọ lè mà ìpé nínú sẹ́tà ànábì sallallahu alaihi wasallam wa jẹ́ fún wa tàbá wo látòkè délẹ̀ ààrí ìmá ṣe ọjọ́ bí ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ànábì ò sọjọ́ bí ara rẹ̀ táà bá pè lẹ́sìn ni wàláì kò bá mọ̀ sí wàhálà kákànlá àkàn tèrè lásán náà ni ẹ̀yìn àríwárípá àkàn tẹ́ tíwá ní àwọ́ tẹ́sí ó àbí tẹ́sí wàláì kò sí wàhálà ẹnìkan ò ní takọ ẹnìkan àmọ́ ń ta bá ti fẹ́ pè lẹ́sìn ẹ̀yìn tí ó wà dá ẹ̀sìn tánà bí múwárú túláàsì ní kásàlàyé rẹ̀ fálẹ̀ ọmọ yìí ẹ̀yìn tó bá jẹ́sìn ni àwọn ni ó sàwájú wa débẹ̀ àwọn akọ́là á sàwájú àwọn tá a sọ yìí débẹ̀ tí ó fi wá jẹ́sìn lọ́dọ̀ tiwa tí ò ní jẹ́sìn lọ́dọ̀ tiwọn ẹ̀yà rúsí Allah subhanahu wa ta'ala inú ẹ̀sìn tánà bí sìn kò sí mò lídìí bẹ́ẹ̀ inú ẹ̀sìn táwọn sàábẹ̀ ànábì sìn kò sí mò lídìí bẹ́ẹ̀ ẹ̀ wá rí àwọn tó já mọ̀ orídìí ilẹ̀ yìí àwọn arísẹ́mọ́sẹ́ ni àwọn ọ̀tẹ́ẹ̀sìn ni wọ́n àwọn tó jẹ́ pé wọ́n ń wá tí wọ́n jẹ ẹ́n àwọn tó jẹ́ pé wọ́n ń wá láti lo opportunity pé àwọn rí àwọn èèyàn kó àwọn rí àwọn èèyàn pọ̀ tí wọ́n ń tẹ̀lé àwọn láti lo opportunity rẹ̀ láti fi jẹ́ kíni láti fi kó ọrọ̀ jọ sápò ara wọn àwọn náà ni wọ́n dá ilé ilẹ̀ àwọn tí wọ́n fẹ́ dá ìsìláàmù rú àwọn náà wọ́n dá mòrídìí ilẹ̀ so kí wá ló fà tó fi jẹ́ pé àwọn tàbá ṣe pé aládó lórí Islam lódodo aláǹtẹ̀lá nàbí sallallahu alaihi wasallam àwọn náà ma wá pẹ̀lú wọn a ma wá sí ayẹyẹ yìí a máa ṣayẹyẹ pé ànábì sallallahu alaihi wasallam ẹ̀ à ń sọjọ́ bí ànábì eléyìí kọ́lá kò yẹ kó jẹ́ kó wà nù nǹkan tá a tún máa fà débi pé a máa wá sọ pé ẹ̀yìn tó wà nù ẹ̀sìn ni àbí kò sínú ẹ̀sìn nítorí ẹ̀ka bí ara wa náà ni pé jánàbí sánàbí máa lẹ́sìn èyí tó bá ikú bẹ̀rẹ̀ ẹ̀sìn sánàbí máa lẹ́sìn bá sánàbí wà láyé tàbálà náà bí máa lẹ́sìn bóòlà náà bí ṣe ṣe tàbálà náà bí ó máa lẹ́sìn ọ̀rọ̀ ni èyí kìníkà jẹ́sìn sánàbí ó máa tó túnmà pé èyí ó ṣe kíni èyí ó hásà ní méjì ni so àbíkẹ́yìn ó ẹ̀yọ́ sí Allah subhanahu wa ta'ala ẹ̀wà rí àwọn tí wọ́n dá mọ́lìdì ilẹ̀ wọn ò dákẹ́ látara pé kíni látara pé wọ́n wá àwọn ọ̀nà láti lè bá fi ń ilẹ̀ ipé mọ́lìdì sàbẹ̀nú ẹ̀sìn kí láwọn nǹkan mìí tó burú jù àdádálẹ̀ mórí ìtọ́dálẹ̀ lọ wọ́n tún wá ń parọ́ máa Nabi sallallahu alaihi wasallam wọ́n sì tún parọ́ máa Allah subhanahu wa ta'ala wọ́n ń tú ayé ọlọ́wọ́ bá àríkọlá lọ síbi tí ànábì tọ́lọ́ ń sọ̀rọ̀ kalẹ̀ fún tánàbí ò gbọ́yé bẹ́ẹ̀ wọ́n lágbọ́ ìjọ ànábì lọ wọ́n ń tú lọ síbi táwọn sàábì ànábì ìjọ́wádù láyé aléyìn àwọn tánàbì fún wọn sàtífíkẹ́tì tánàbì jẹ́rìí fún wọn pé ah, àwọn eléyìí mọ̀ nípa ti fún tẹ̀gbọ́dọ̀ alukur'an ibi tí wọ́n gbọ́yé lọ wọ́n sì ń tú ayé alukur'an wọ́n sì ń tú lọ bẹ́ẹ̀ láti fi rinlẹ̀ lérí aburú òun náà lélẹ́yìí aburú lérí aburú ni ẹ̀ẹ́n tàbá tí ní nǹkan ò sínú ẹ̀sìn ẹ̀ẹ́ ká jùlẹ̀ ká kó bẹ́ẹ̀ ká bọ́ síbi nǹkan tó bá jẹ́sìn gangan tí ò sí wàhálà lé lórí kìí ṣe pé ká tún wá gbà kí ṣe ìtaánì kó jẹ wá lérè kó tún wá fà wá lọ láti máa ṣe kíní láti wá máa dá àwọn àdádálẹ̀ míì inú ẹ̀sìn ẹ̀rínú àwọn nǹkan tó burú jáì kí wọ́n máa sọ jáde lẹ́nu tí wọ́n fi láwọn fẹ́ fi ní ilẹ̀ pé mò dídì ń bẹ nínú ẹ̀sìn wa ẹ̀ òun náà ni áyà kan bẹ nínú Suratu Yunus tí ọlọ́wọ́ bá àlékọ́lá tí ń sọ fún ànábì sallallahu alaihi wasallam pé ya ayyuhan nas ìrà ànábì pé àwọn èèyàn ẹ́ ó sọ fún ànábì pé qad ja'atkum maw'izatun min rabbikum ipé wá àti ti dékun yín látọ̀dọ̀ ọba yín qad ja'atkum maw'izatun min rabbikum wá àti ti dékun yín ay zajirun ìkìlọ̀ ti dé fún yín tí ó ma kìlọ̀ fún yín tí ẹ kú níbi tí ó dá tí ó ma lé yín lọ sí gbá ah, ẹlọ́sẹ̀ tí wọ́n ní ká nínú ẹ̀sìn ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá sọ fún ànábì pé ó ní sọ fún wa ya ayyuhan nas pè wọ́n gbogbo èèyàn pátápátá ẹ̀ àwọn onídẹ̀ sí ìrú ẹ̀ ó ní àwọn kùrẹ́ lọ́lọ́ọ̀bà alẹ́kẹ̀ọ́lá ní kánàbí ìdájú rẹ̀ kan pé ó ti dé o ẹ̀ wá àti ti dé látọ̀dọ̀ ọlọ́ọ̀bà alẹ́kẹ̀ọ́lá ẹ̀ wọ̀ ṣèfà òun ọjá àtúmọ̀ ìlọ́túnmí rọ́bìkan wọ́n ṣèfà òun lè máa fi sùdù ìwòsàn sì ti dé níbi ikú níbi àwọn tí ń bẹ nínú ọkàn yín nínú àwọn àìsàn àìsàn ṣírkù àìsàn ẹbọ ìpa nǹkan ní ìpapọ̀ máa Allah subhanahu wa ta'ala tí ń bẹnu ọkàn yín ìwòsàn ti dékun òun náà ní kíni òun náà ní tàà Nabi sallallahu alaihi wasallam wa wa hudan wa rahmatun lil mu'minin kọ́dá ìmọ̀nà ti dékun yín ẹn ìmọ̀nà dé wa rahma ẹn kọ́dá àánú dékun yín látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala lil mu'minin a máa mùmí ní ló wà fún ẹ̀yẹ wọn tọ́lọ̀ bá lékẹ́ láti bẹ̀rẹ̀ ayà ó pè yá yíwa náà irúwá ògìrì àti kèfèrí àti gbogbo wọn wọn lànà ti dájú ọ̀rọ̀ ikọ̀ ẹn tó bá wá gbọ́rọ̀ yẹn tó bá dàjẹ́ ti ọ̀rọ̀ yẹn tó wá tẹ̀lé tó gba islam ọlọ́ọ̀bá àríkẹ́ láwá sọ pé kíni wa shifa'un wa rahmatun lil mu'minin wa hudan wa rahmatun lil mu'minin àmọ́ àwọn tí ó máa jẹ́ ìwòsàn fún àwọn tí ó máa jẹ́ ọ̀nà àmà fún àwọn tí ó máa jẹ́ àánú fún àwọn náà ní kíni àwọn náà ni àwọn tó bá jẹ́ mùmìnì òdodo ẹ̀rí ọlọ́ọ̀bá àríkẹ́ láwá sọ pé qul bi fadlillahi wa bi rahmatihi ìrẹ́ ànábì sọ fún wa pé bi fadlillahi bi pẹ̀lú ọlá Allah àwọn al-mufassirun àwọn onítẹ̀fíìrù رضوان الله عليهم بمن فيهم عبد الله بن عباس رضي الله عنهما وني قل بفضل الله يا نبي صلى الله عليه وسلم بفضل الله أي بالإسلام وبرحمته وبالقرآن بالقرآن يا نبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم بفضل الله pẹ̀lú ọlá Allah subhanahu wa ta'ala alladhi hadakum lil islam ọlá Allah subhanahu wa ta'ala tó yẹ pé òun náà ló fi fi mọ̀nà lọ sí islam wa allamakum bil Qur'an tó fi Qur'ani tó fi kọ́ yín lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlá rẹ̀ fàbí dhalika falyafrahu látara torí ẹjẹ́ yóò ó ní ẹjẹ́ kíni ẹjẹ́ kínú yín ó máa dùn kínápẹ̀ ní alfar al-lazzatu allati tujadu fil qalbi bi sababi idrakil matlub ìdánpẹ̀ ní ìdùnnú òun náà ni adùn tí yíò máa gbọ́ nínú ẹ̀mí ọlọ́ọ̀bá àríkẹ́ ọláwá sọ fún ànábì sallallahu alaihi wasallam pé sọ fún wọn bí fadlillah pẹ̀lú ọlá Allah subhanahu wa ta'ala tó jẹ́ pé onáà islam tọ́lọ̀ọ̀bá àríkẹ́ ọlá tó fi ń mọ̀nà lọ síbẹ̀ wa bi rahmatihi àti al-Qur'an tọ́lọ̀ọ̀bá àríkẹ́ ọlá tó fi ṣe àánú fún yín ẹ̀fà bi dhalika falyafrahu eléyìí náà ó lóore ju gbogbo àwọn nǹkan tẹ́ ń kójọ lọ nínú ṣùtọ́ mi dúnìyà nínú záàrí wọlé fìdọ́ nínú góòdì ni àbí gbogbo àwọn yòrò ayé tẹ́ ma rí táwọn kèfèrí ó ma ní tí ó ma wá fẹ́ sí ọkàn yí bá kan pé áá ah, ah, àwọn kèfèrí náà ló báyìí àwọn kèfèrí náà ń gbádùn báyìí àwọn náà ń ṣe gbádùn sáwo ẹ̀yìn àwọn tàwa dúró lórí Islam àwọn ni gbogbo òfin fi mú wa khairun mimma yajma'un ó lóore ju gbogbo àwọn nǹkan tí wọ́n ń kó jọ lọ inú kìrá mi khairun mimma tajma'un ó lóore ju gbogbo tẹ́yìn gan fún ayé ń kó jọ lọ láyé lọ wọ́n tẹ́lẹ̀ ń kó jọ láyé ẹ̀dàkùnrin wá wo àyà yìí bá ti kà fúnra wa yìí ẹ́ kíyàn wá sọ pé àyà yìí náà nìsín àyà yìí ń túmọ̀ pé kíyàn rahmatihi pé rahma ń

látara pé afẹ́ fi tí ò sí inú ẹ̀sìn afẹ́ ti bọ̀nú ẹ̀sìn so àwa ni àyà yìí òun náà ní kí ni òun náà ní tọ́ka àwa rẹ̀ tó jẹ́ kabiruhum ẹni tó jẹ́ ra'suhum ẹni tó jẹ́ àfá gbà wọn ẹn òun náà wá ń sọ pé káwá wo ẹni tí ó bá wá tú àyà yìí tí ó bá tú sí tùmọ̀ mí káwá wò ẹlọ́lé wo ló tẹ̀sí fọ́lá ní tó sọ lé rédíò ojú ó sì máa tìyàn ẹlọ́lé wo ní àwọn kótóbó tàfàṣe àwọn kútùbù tàfàsí kọ́dà tó wáyé pa ààrẹ tó ti ẹ̀ pé pé ráhàmà yẹn ànábì náà ní jẹ́bẹ̀ ẹ̀yẹn ànábì ló gbàlé pẹ̀lú ráhàmà pẹ̀lú áyà tó sọ pé ọba àzẹ̀lẹ́ka ilẹ̀ rahmatan lil alamin ẹ̀hẹ́ pàkánà máa dá kí wá lélẹ́ ìtumà tó wá túnmà yí pé ńgbàtọ́lọ̀ ọba àríkẹ́lá wá sọ pé ẹ máa dunú látara pé ọba àríkẹ́lá ara nàbì sí wa látara pé ọba àríkẹ́lá jíjẹ fún àkójẹ́ká wà ní àwọn kèfèrí yìí wá túnmà pé kí wá ní alákọ̀ọ́lẹ̀ pẹ̀lú ọjọ́ tán bí ànàbì kílò alákọ̀ rẹ̀ pẹ̀lú pé agbọ́dọ̀ máa ṣe kíni agbọ́dọ̀ máa ṣe ayẹyẹ látara pé ọjọ́ kan bí ànábì sallallahu alaihi wasallam gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tó jẹ́ pé ima bà nínú jẹ́ ẹ̀yìn yóò sì fẹ́ ma yomi lójú yàn pé ẹni tán sàbí ti nímà sọ́dọ̀ rẹ̀ kó náà tún wá mọ́ mú gbogbo àwọn nǹkan báyìí wá láti pé kíni láti bá fi tí ò nílẹ̀ láti bá fi nílẹ̀ eré ò sì lè jọ lójú ẹ̀yìn àwọn Yorùbá àwọn náà ti sọ́nà òwe wọn wọ́n ní ẹni tí ó bá ti jogún tẹ́lẹ̀ wọ́n ní tàkítà ni ó pa yóò padà títà ní kéèyàn bá wá fẹ́ padà títà kó pa nínú ọ̀rọ̀ èèyàn kéèyàn má padà títà nínú ọ̀rọ̀ Ọlọ́run bá lè kíọlá kéèyàn má padà títà nínú àdídà Ànábì sallallahu alaihi wasallam nítorí pé eléyìí ó léwu fún wa nínú ẹ̀sìn wa ó léwu fún wa nínú àlámọ̀rí alkiyama wa káwí tọ́lọ̀ ọba àlekẹ́ olóòwí ká tún tá ànábì sallallahu alaihi wasallam gbọ́yé ní táwọn sàábì ànábì tí wọ́n nímọ̀ الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى أهله وأصحابه أهل الله ومن تبعهم بإحسان إلى يوم الدين عباد الله اعلموا أن شبه أهل البدع داحضة بإذن الله سبحانه وتعالى بأدلة من القرآن والسنة الصحيحة ومن شبههم أنهم يقولون لأن النبي صلى الله عليه وسلم عندما سئل عن قيام يوم الاثنين قال ذلك يوم ولدت فيه وهذا يدل عندهم على أن أنه يعني يجوز لنا بل يجب علينا أن نحتفل يعني عيد ميلاد النبي صلى الله عليه وسلم والسؤال الذي نوجه إليهم هل كان النبي صلى الله عليه وسلم يحتفل في ذلك اليوم في كل سنة أم كان يصوم في كل أسبوع وما نهاك يا وما نهاكم يا عباد الله عن الابتداء بالنبي صلى الله عليه وسلم في صيام ذلك اليوم بل ثبت من أحاديث النبي صلى الله عليه وسلم أن النبي صلى الله عليه وسلم ذكر سببا آخر لصيام ذلك اليوم وذلك من حديث أسامة بن زيد رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم لما سأله آه، عن صيام يوم يوم الاثنين ويوم الخميس قال له النبي صلى الله عليه وسلم إن الأعمال تعرض يوم الاثنين والخميس وإني وأنا أحب أن يرفع عملي وأنا صائم وهذا سبب آخر ورد عن النبي صلى الله عليه وسلم وثبت عنه أيضا ومن شبههم أنهم يقول يقولون بأن النبي صلى الله عليه وسلم كان مشغولا في حياته لذلك لم يحتفل آه، بعيد ميلاده وكذلك الصحابة كانوا يعني مشتغلين آه، كانوا مشغولين آه، بالحروب في آه، في عادهم رضوان الله عليهم ولذلك لم يحتفلوا بعيد ميلاد النبي صلى الله عليه وسلم عليكم الله سبحانه وتعالى فرشاك بفاش واجوا النبي صلى الله عليه وسلم عليكم في الله سبحانه وتعالى يروى الله أقوام با وتابع النبي أتوبى أتوبى إلى النبي تبدي يوم من القيامة أيوسني الله سبحانه وتعالى أجعل لهم دام داجو إكيبوا بأموال يرجو tí àwọn aládàádálẹ̀ tí wọ́n mú wá láti lè bá fi ìsọjọ́ bí ànẹ́bì láti lè bá fi rinlẹ̀ wípé ìbẹ̀nú ẹ̀sìn wa gbogbo ẹ̀ pátápátá òun náà ni ó máa fẹ̀yìn kálẹ̀ nígbàtẹ́ bá ti mú ẹ̀rí wá fún wa láti inú al-Qur'an láti inú súnà Ànábì sallallahu alaihi wasallam láti inú àgbọ́yé àwọn sàhábà ridwanullahi alaihim nínú àwọn ìrújú tí wọ́n máa fẹ́ mú wá òun náà ni pé wọ́n ní wọ́n bi Ànábì sallallahu alaihi wasallam

wòlítù fi ọjọ́ monday yẹn òun náà ni ọjọ́ tán bí ẹ̀mí ànábì sallallahu alaihi wasallam kọ́lá ń bẹnu riwaya mi tí ànábì sallallahu alaihi wasallam sọ pé wa fihi unzila alayhi níjọ́ monday tàà ń sọ igan níjọ́ náà ni wọ́n tún ṣe kíni ọ̀nà ni àkọ́kọ́ iṣẹ́ wá bá ànábì sallallahu alaihi wasallam ìgbà ọjọ́ ẹ̀yìn wọ́n gbé ànábì sallallahu alaihi wasallam dìde gẹ́gẹ́ bí òjíṣẹ́ ẹ̀rí ẹ̀yà tún wájọ́ òun náà káwọ́jọ́ tán gbé e dìde kátún máa sọdún rẹ̀ lọ́dọọdún kágbìmọ̀ pé àtún sayẹyẹ ike àjọ tán gbé ànábì sallallahu alaihi wasallam dìde ìdógbà ànábì sọ níbi hadith eléyìí ẹ̀wà rí ìtàfi wá mà ipe ànábì sallallahu alaihi wasallam ìdí tá ànábì sọ yìí nìkan òun náà ló pàtàkì ànábì sallallahu tánàbí fi ń gba àwẹ̀ ọjọ́ monday kọ́dà yìí tó jẹ́ pàtàkì ìdí gan tó jẹ́ àkórí rẹ̀ táwa gan lè máa wo àkókò kọ́sẹ̀ pé a gbọ́dọ̀ máa a gbọ́dọ̀ máa gbìyànjú láti ṣe kíni láti máa gba àwẹ̀ ọjọ́ monday òun náà ní tánàbí sallallahu alaihi wasallam sọ nínú hadith usama ibn zayd radiyallahu anhu ó ní òwúrí pé ànábì sallallahu alaihi wasallam yasumu yawm al-ithnain wal khamis ànábì a ọlọ́run wá bí ànábì sallallahu alaihi wasallam nípa ọjọ́ yìí ànábì wá sọ fún pé innal a'mala tu'radu yawmal ithnain wal khamis pé tó bá di jọ́ monday àti jọ́ alamisi òun náà ni wọ́n a máa kó iṣẹ́ wa lọ síwájú allah subhanahu wa ta'ala wọ́n a máa kó gbà àwọn pé kó jẹ́ pé nígbà tí ó bá fi máa gbéṣẹ́ tèmi lọ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala kí n wà lẹ́ni tí ó mọ̀ gbàwẹ̀ lásìkò yẹn so ẹwọ̀n kátà Ànábì sallallahu alaihi wasallam tó sọ fún wa so ta bá fẹ́ kọ́sì Ànábì sallallahu alaihi wasallam bí eléyìí ipe jọ Monday òun Ànábì Ànábì sallallahu alaihi wasallam ẹjá wa béèrè ipe kí Ànábì máa ń ṣe jọ Monday tí bá wẹ̀ Ànábì sallallahu alaihi wasallam máa ń gbà ẹjá tún béèrè béèrè míì ṣé Monday ọdọọdún òun Ànábì sallallahu alaihi wasallam máa fi ń gbàwẹ̀ ni ẹ̀ àbí Monday ọ̀sọ̀ọ̀sẹ̀ nítorí pé kò jọra wọn tàbá fẹ́ lò lẹ́rìí pé ẹjọ́ tán bí ànábì ni ẹjọ́ tán bí ànábì ni lóòtọ́ ànábì wa máa ń ṣe kíni ànábì a máa gbààwẹ̀ so ànábì a sì máa gbààwẹ̀ yìí yóò máa gbà níjọ́ gbogbo ọjọ́ Monday ànábì máa gbààwẹ̀ táà náà bá fẹ́ kọ́sí ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ á wà kọ́sí rẹ̀ pé a máa gbààwẹ̀ ọjọ́ Monday oná ló fi wà ní súnà ànábì sallallahu alaihi wasallam a máa gbàwẹ̀ ìjọ monday a máa gbẹ̀rẹ̀ kágbàrẹ̀ ìjọ àlàmísì pé ìjọ tí wọ́n bá nígbà tí wọ́n bá kó iṣẹ́ tiwa náà lọ síwájú Allah subhanahu wa ta'ala kó máa bá wa lẹ́ni tí ń gbàwẹ̀ ẹ̀yìn àlékún dáadáa náà ni ó máa jẹ fún wa kìí ṣe pé a máa wá sọ pé a fẹ́ sayẹyẹ a máa ti sọ pé ọjọ́ tán bí ànábì ìjọ monday ni so tàbá sọ pé a fẹ́ fẹ́ lo ìyíhun gẹ́gẹ́ bí ẹ̀rí ajẹ́pẹ́jọ́ monday monday oláàmà sí kíni oláàmà tọjọ́ bí ànábì sallallahu alaihi wasallam tàbá sì fẹ́ ṣe àwẹ̀ náà láàmà gbàǹjọ́ monday monday sọ ipá gbọ́yé inú ẹ̀ máa gbàǹjọ́ monday mande kẹ́ sọ pé kí ni kẹ́ sọ pé èyí tí rántí ọjọ́ tán bí ànábì sallallahu alaihi wasallam nínú àwọn ìrújú èyí tí wọ́n á tún máa gbára lé òun eléyìí tí ẹ̀wà burú ó burú jáì nínú àwọn ìrújú ó sì lè má burú lójú tiwọn òun náà ni pé wọ́n ní ànábì sallallahu alaihi wasallam ànábì òrójú ráyè ẹ̀ẹ́n ànábì bízì púpọ̀ nígbà ayé ànábì ẹni tí wọ́n ń pè lórí láfà àgbà gbogbo wọn òun ló wí lórí rédíò báyìí tí wọ́n pè wọlé lórí rédíò ìsìn tún sọ gbogbo àwọn kọba ìlẹ́nu tó jẹ́ pé ọmọ tẹ̀mí ìdígan yóò mọ̀ fọ́ bojú ní tí ẹ̀ máa sọ ipe ànábì ò ráyè òun náà ló fà á tó fi jẹ́ pé kíni ànábì bízì ẹ̀ Abubakar ọdún mélòó òun náà lò ọlá Abubakar ìlọ́dún mẹ́ta ẹ̀ àwọn tó ti lọ́dún mẹ́ta ọlá Abubakar ìlọ́dún mẹ́ta ipe ogun ọdún mẹ́ta náà ni àwọn ọmọ ogun ni nítorí náà gbogbo òsèkíni wọn ò ráyè láti sáyẹyẹ ẹ̀wùn kan ká sọ pé ànábì sallallahu alaihi wasallam bíbí débi pé kò ráyè sáyẹyẹ nǹkan kò ráyè ṣe tó jẹ́sìn nínú islam tẹ́lẹ̀ pé nǹkan tó burú jáì ni kí wá ní ṣe nígbà tí kò ráyè kò ráyè láti ṣe nǹkan tó jẹ́sìn ẹ̀ kò ráyè ṣe ẹ̀ ọ̀wùlà ní kò ráyè sọ jáde lẹ́nu tí ò bá fi ráyè ṣe kò ráyè sọ àtìṣe kò wá ráyè sọ báwọn sàábì rẹ̀ pé tọ̀ ẹni ogun ló pọ̀ yóò ogun àráyè o ẹ̀ àwọn bẹ́ẹ̀lẹ́ ti o ń bàtẹ́yìn padà ráyè ẹ máa ṣe o ànábì ò ráyè sọ ẹ̀ ànábì ò ráyè ṣe fi'lan kò ráyè ṣe níṣẹ́ wala takriran ànájì òṣè wà láwọn kan náà àwọn tí wéṣẹ́ lógún tẹ́gbà àwọn kẹ́ lógún àbáwọn obìnrin táwọn tẹ́ mọ́ wà lẹ́kọ́ tẹ́ pé àtàwọn ọmọ kéèkéèké pé dá àwọn tá jágbàlagbà àráyò àráyò ẹ̀yọmọ kéèké ẹ̀yọmọ tẹ́ mólídìí ilé ànájì òṣè gbogbo àwọn eléyìí bó láti wá fi tìtara nàbí sallallahu alaihi wasallam ẹlákùn ẹjọ́ bẹ̀rù Allah subhanahu wa ta'ala ẹ má jẹ́ ká torí pé ìta sáà gbẹ́sẹ̀ léyìí ẹ̀yìn ìtìjú ní wàá jẹ́ fún mi kí wọ́n kásẹ̀ gbóǹbẹ̀ ibi tí ò bá ti dá tó bá gbóná tí ìmá wà ní tó gbóná kò sí ìjú mi pé kò gbẹ́sẹ̀ kó mẹ́fẹ́ ibi yóò dá ẹ̀yìn bí yẹn bá ti wà lórí mòlí láì mọ iye ẹgbẹ̀rún ọdún ẹ̀yìn kó mọ̀jọ ọgọ́rùn ọdún kó mọ̀jọ ogún ọdún kó wà bẹ̀rẹ̀ ẹgbẹ̀rún ọdún tó wá sàlàyé fún ọ pé nǹkan yóò sínú ẹ̀sìn kéèyàn ó kú ọmọ bẹ́ẹ̀ gangan òun náà ní iye ọmọ nìyàn òun náà làpọ́nlé èèyàn pé á ẹni yóò wọ́n sọ òdodo fún ó ṣe kíni ó sì kú òní díẹ̀ kò sí ẹ̀gbà tó ń kálukú fẹ́ gbà bẹ́ẹ̀ tó tàbí pé kíni tó tàbí pé ká mọ̀ pé eléyìí òun náà lẹ̀sìn ká má dẹ̀sìn irú papọ̀ fáwọn èèyàn tàbá ti yanjú ẹ̀ ẹ̀ gbogbo àwọn tó ń ṣe yìí tàbá ti dìklá pé bídíà ní lóòtọ́ ẹ fàwọ́lẹ̀ àwọn ṣe bídíà wallahi àti gbogbo ayé sì gbọ́ pé àti ah, sinálẹ̀ wọ́n ṣe bídíà àwọn olókùn ìgbà tó bá tún fi ń tì sínú ẹ̀sìn ìgbẹ́ ah, ara ìsìláàmù náà ló wà fúláàsì òun náà ní ká máa ṣàlàyé pé kò sí lára ìsìláàmù àwọn ni wọ́n dáadáa dálẹ̀ sí wọn ẹ wá jẹ́ ká tún wo onísìn mòlídì tí wọ́n wá ń ṣe onísìn ẹ rí pé kò lérí kò lẹ́mù kò lójútú ẹ̀ kí ni wọ́n ń ṣe ń bẹ̀ islam ò ní sọ fún aká máa sọdún kan àbí kó sọ bá ṣe sẹ́nu ọdún ọdún idul fitri tá à ń ṣe bá ṣe kírun ànábì sallallahu alaihi wasallam júwe rẹ̀ fún wa bá ṣe ṣe nígbà tá bá gbà rẹ̀ tán bá ṣe kírun tá bá gbà tó bá dìgbà léyá bá ṣe sọdún léyá bá ṣe pẹran àwọn àsìkò gbogbo ọjọ́ ní táàmà ṣe ní àwọn nǹkan tó jẹ́ ọdún kọ́lá inú ọjọ́ jùmọ̀ tá wà yìí tá sọ pé ọdún ọ̀sọ̀ọ̀sẹ̀ ni ànábì ṣàlàyé fún wa tẹbí tẹ bá ṣe jọ jímọ̀ ẹbí sọ̀rọ̀ àtúnṣò ìlà àbákí tẹbí tẹ bá ṣe jọ jímọ̀ ẹ̀yìn tẹ́ àmà ṣe kútù bàbá yìí àmọ́ látara pé ànábì júwe gbogbo nǹkan tá a ṣe fún wa ní kíníkíní láláì fi kankanlẹ̀ ànábì júwe rẹ̀ fún wa ẹ dákun mọ̀ olí tẹ́ wa ń sọ oníṣìn tánàbì júwe rẹ̀ fún wa kí láti máa ṣe ń bẹ̀ jẹ́ jáde ra wò iná ló ẹlòmí ọ̀sán ni ó ṣe tíẹ̀ ẹ̀yìn ẹlòmí yóò lè ṣe tíẹ̀ lọ́sẹ̀ kan ẹ mọ̀lẹ́bí wá ọ̀sẹ̀ kan láti ṣe tí wọ́n bí ànẹ́bì díẹ̀ díẹ̀ ṣe ọ̀sọ̀ọ̀sẹ̀ ẹ̀yìn tó bí á di pé ó wá jáde sanyẹyẹ ẹ̀yìn èdè bá ṣe tíẹ̀ tán nígbà tó wá yá ọmọ akún ọmọ eré yìí ní báyìí yóò lẹ̀ tún wá kù mọ̀lẹ́bí ṣe wù wọn mọ̀lẹ́bí ṣe wù kìnnìkan yóò wáyé lóbì tó wá tó di mọ̀lẹ́bí ṣe wù kìnnìkan ẹ ti rí i pé èrò àwọn ọ̀tẹ́ ẹ̀sìn ló padà wá tẹ́lé ní wọn tí ẹ̀tẹ̀ mọ́ láyé tó jójú ló ẹ̀sìn yí ẹ̀kànmọ́ bá ẹyẹ káàkiri ẹ̀yìn tó wá ti kó ń belé ìníṣìn àwọn ilé ìnitọ̀ orí ìṣẹ́ wa àtúnlọ kọ́lá àwọn ọmọ travel torí ẹ̀ ẹlòmí ó travel yóò jáàmù lójú ọ̀nà yóò parẹ́ so látara di eléyìí ẹ̀dàkùn ẹjẹ́ ká jìnà sí ó dàbí ẹ̀rin ni wàláì kéèsẹ̀ rí nítorí gbogbo àwọn nǹkan báyìí nǹkan tó burú jáì ni kọ́lá nǹkan tó lè mọ fàbínú ọlọ́run ní táà ní máa akamọ́dé fara níwá amọ́dé pé lókù ìléwọ́kọ́ mú wa nínú ìlú gbogbo àwọn nǹkan báyìí nínú àwọn nǹkan tí máa fa ìbínú Allah subhanahu wa ta'ala ni ẹ jẹ́ ká jìnà sí tá a bá jìnà sí tá a bá ṣe ẹ má jẹ́ lọ́wọ́ pẹ̀lú ọ̀rọ̀ ẹnu ẹ má jẹ́ lọ́wọ́ pẹ̀lú tẹ́ tó tó àgbàjẹ́ nìkan bá tó tó bá padà yẹ́ pàá òfin àkóhun ah, kó níbi gbogbo tóhun ṣe ẹmọ́jà àwọn ọlọ́ pẹ̀lú ká mọ́ bá wọn fowó sí inú àkòwé ah, àti gbọ́ olóòtọ́ kún wọn ní kò dáa àmọ́ àti wá gbọ́ kí wá gbé bíròfù rẹ̀ fún lófìfò gbé fún lófìfò bó ṣe gbé fún mọ́ ìyáde tó bá yá ó lè sọ pé àwọn ah, tí wá ya nǹkan tí nǹkan rẹ̀ fún pé ah wọn ilé yóò wọ́n ní òsínú ẹ̀sìn tàbátí wá fẹ́ fi tẹ́hàn sáà nẹ́bí sallallahu alaihi wasallam a ní ti káfẹ́ gbowó jọ ni kọ́bẹ̀rẹ̀ pa fi hàn sáà nàbí sallallahu alaihi wasallam àwọn ọ̀nà pọ̀ tó jẹ́ pé tí ẹ bá jòkó tó bá ronú dáadáa yóò mọ̀ ìpé mòrídìí yóò tẹ̀lé sínú ẹ̀sìn wa kò tí bó ṣe rẹwà nínú islam so nígbẹ̀yìn ẹ jẹ́ ká lọ lè mọ̀ ìṣe ìmọ̀ sáyé ọjọ́ àbí ànábì sallallahu alaihi wasallam ìkọ́sí àwọn nàkárà ni ìkọ́sí ni nítorí pé ni wọ́n ní tí wọ́n ń pè ní christmas tí wọ́n fi ń ṣe ayẹyẹ ọjọ́ tí wọ́n bí ànábì wọn ayẹyẹ ọjọ́ tí wọ́n bí jésù ayẹyẹ isa alayhi salam táwọn ń pè ní jésù àwọn ni christmas tá máa ń ṣe ẹ̀rì tó wá ti máa ń ṣe lọ́dọọdún ni ní on so wọ́n wá fi ń kọ́sẹ̀ wọn ẹ̀ẹ́dẹ́ẹ̀tì mọ̀ pé wọ́n fi ń kọ́sẹ̀ wọn mo rántí ọdún kan tó jẹ́ pé Rabiul Awwal ẹ̀ ó lọ lè bọ́ sí àsìkò December àfá kan sì pé ayé tó pẹ́ àìláfà kan sì bọ́ sí ilé rédíò èyí sọ pé á ah, lọ́dún yìí alhamdulillah ayẹyẹ ọjọ́ bí àwọn ànábì méjì ló pàdé lọ́dún yìí ní rédíò ẹ̀wùn kan báwọn ẹ ti mọ̀ pé ibi tán ti mú un wọ́n padà wá lọ́dé pàdé nìkan kan náà gbogbo àwọn nǹkan báyìí àti nídìí ẹnu ẹ̀sìn wa níta níbi inú ẹ̀sìn wa náà ni pé ká máa tẹ̀lé nǹkan tọ́lọ́wọ́ bá lè kí ọlá tó fi hàn lẹ́bí sí wa a níbi ká bọ́rò inú ẹ̀sìn ní ẹ̀sìn ní tó bá rí wa pa dáa kó bọ́rò kó máa wọlé bọ̀ díẹ̀ díẹ̀ kó wá bọ́rò nínú Islam àwọn ògbọ́dọ̀ tó máa lọ lè jáde gbogbo àwọn nǹkan báyìí ewu lálá òun náà ni ó máa jẹ fún wa àbí Allah subhanahu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 سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم الله أكبر